يعني إحياء الليالي الرمضان بالنوافل الجماعية ودعونا أيها الإخوة ننظر إلى تاريخ الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم في الإسلام إنه أمر أحدث أو أمر أحدث في القرن الرابع بالواسطة الشيعيين الفاطميين الذين كانوا يحيون الاحتفال بمولد النبي وبمولد فاطمة عليه السلام وبمولد علي رضي الله عنه ومولد الحسن والحسين عليهما الصلاة والسلام عليهما رضي الله عنهم جميعا وبكي هذا الاحتفال على رسومه إلى أن جاء رجل اسمه الأفضل بن أمير الجيوش فأبطله ونهى عن إحياء هذه الموالد وفي خلافة الحاكم بأمر الله في القرن السادس بعدما كان الناس ينصبونه بعدما كان الناس يحصون ينصون الاحتفال أحدث قط ما أحدث شيئا جديدا قط في الإسلام قدام كتبتك عليه kí o gbá káwọn lè wo ìtàn hadithi bí ó ṣe wà ń bẹ̀ ọ̀rọ̀ tarawih jama òun ni wọ́n mọ̀rù ṣe ó rí àwọn èèyàn tí wọ́n ń kírun lọ́tọ̀ọ̀tọ̀ ó wá sọ fún wọn pé ó wá wo mọ́ṣáláṣí wá ní kí ló dé ẹ máa kí papọ̀ níjàmá torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam ó ti kí fáwọn ní ẹ̀ẹ̀mẹ́ta ní ẹ̀ẹ̀mejì níjàmá ìgbà tó díjọ́ ẹlẹ́ẹ̀kẹta làwọn òrí mọ́ àwọn àbí pé kí ló wá ní à ń tó fà ní pé inni khashaytu an tufrada alaykum ẹ̀rù ń bà mí kí nẹ́fílà yìí mọ́wàá di ọ̀ràn yàn sóni tánẹ́bí fáwọn nù níjọ yẹn ó ní àmọ́ nísìnyí ànẹ́bí ti kú kò sẹ́ni tó lè sọ nǹkan di ọ̀ràn yàn fáwọn ọmọ torí náà ẹ yé bánẹ́bí ṣe sọ bí bánẹ́bí ṣe fún wa ń jọ sí òun ọ̀ya ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n bá papọ̀ ní wọ́n bá fi ń kí gẹ́gẹ́ bá nẹ́bí ti ṣe kí rí sọ àwọn tó láwọn ń ṣe mọ́lúdì sánẹ́bí ti ṣe mọ́lúdì rí ni tó fi dípẹ́ fi ń sọ pé ní ẹ̀ mọ̀ tó lè dé dàá tó háàdì yìí tó lẹ́yìn náà mo ní kẹ́ni tó bá ka ìtàn Islam tó bá wù bí ṣe ń bọ̀ yóò rí i pé kọ́rùnù rọ́ọ̀bẹ̀ ní ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin yẹn ni pé lẹ́yìn five hundred years four hundred ti kọjá kọjẹnu lé ọdún ẹlẹ́ẹ̀kẹrin yẹn ni pé wọ́n lo ọgọ́rùn-ún ẹlẹ́ẹ̀kẹrin lọ́wọ́ inú ẹ̀ ni àwọn kan dá mọ́wúlùdì kalẹ̀ pé á ah, wọ́n kàn ronú náà ni ẹjẹ́ ká náà máa ṣe kìíní yìí àwọn tí wọ́n dá kalẹ̀ làwọn ṣíà ìgbà táwọn kọ́ dá kalẹ̀ alimawalidi làwọn ń pè wọ́n ń ṣe mọ́wúlídì ali radiyallahu anhu wọ́n ń ṣe mọ́wúlídì fatima radiyallahu anha wọ́n ń ṣe fọ́mọ́wúlídì alhassan walhussein radiyallahu anhuma wọ́n ń ṣe ìgbà tó yá tó di pé súnà tó lágbára tọ́lọ́wọ́ bá gbé àlífà kan dìde alhakim bi amrillah ọ̀pàrẹ́ oní ìwòlẹ̀ ń bá kì í sánàbí ṣe ni ọ̀pàrẹ́ ọ̀pàrẹ́ yẹn kò jẹ́ kẹrì ṣe mọ́ kọ́dà àwọn èèyàn ti fẹ́ mọ ìgbàgbé tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ lókùtà tó ń ṣe gbà tó tó di kọ́rùnù sáàdìs ọgọ́rùn keje lẹ́yìn gbà tánàbí sallallahu alaihi tó tún lọ tán bó ti pé wọ́n tó tún dá lẹ́nu ẹni tó wá dálẹ̀ orúkọ rẹ̀ ọba ni ẹni yẹn òun ní jẹ́ al-Maghfar òun lọ́ọ́ dámú olùdí yìí lẹ̀ kọ́ra yín mo ń bẹ nínú para ọgọ́rùn ọ̀pá ẹran ọgọ́rùn ọ̀pá ewúrẹ́ ọgọ́rùn ọ̀pá adìẹ ọgọ́rùn sí ni ti lọ rẹ́kẹ́tẹ́ mo ṣe di pé kìnní yìí ti ń tàn ṣe di pé ń gba ayé kan kan kan kan ni ní ọgọ́rùn kejì lẹ́yìn gbàtà nàbí kí ni àwọn ìrújú ṣubuha táwọn tó máa ń ṣe máa mú wa pé a ìsìlámọ́ ṣe mọ́lúdì má ẹ̀sìn ìrújú tó mú wa ni pé wọ́n ní nahnu sallallahu wa sallam wọ́n náà wọ́n fẹ́ràn ànábì ni ìfẹ́ ni ń gbé àwọn débẹ̀ àwọn ipe ẹ̀yin tẹ́lẹ̀ amọ̀tẹ̀ mòlúdù ẹ̀ fẹ́ràn nẹ́bì ni àwọn afáwà dá wọn lóhùn pé à ìfẹ́ kọ́lé léyìí ìtí ń jẹ́ ìfẹ́ gangan òun ni kéèyàn tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tẹ̀lẹ́yìn ìfẹ́ ànábì ọ̀rọ̀ yẹn ni muhabbatu rasul sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yẹn ni kọ̀wá tó padà ṣàlàyé rẹ̀ kò sí oúntọ̀ kò sẹ́ńtọ́ mọ iyì ànábì tó tó ahlu sunna wal jamaa torí pé kí ni ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn Abu Hurairah táfi lè mọ̀ pé agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ni Abu Hurairah ní pé ànábì sallallahu alaihi wasallam sọ fún un pé fa walladhi nafsi biyadihi la yu'minu ahadukum ẹ̀ létí ànábì ni ẹ̀ létí ìjẹ́ mùsùlùmí àti kó jẹ́ pé ẹ fẹ́ràn ní ànábì ju bí yín lọ ju bàbá yín lọ ju ya yín lọ jọmọ yín lọ ju gbogbo yẹn lọ kódà tó fẹ́ràn ní ànábì jura yín gan lọ. so ìtumọ̀ rẹ̀ ni pé tí ànábì bá ní kẹ́ ẹ ṣe náà lẹ́ máa ṣe ẹ wò àwọn tọ́lá ní fi ànábì yìí o ẹ wò wọn o ẹ wọn ó sànábì fẹ́ mọ́lúdi wọn ni ò sí táwọn sì nàbí yà. ثم تدعو حبه هذا محال في الخياس بديع إن كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع أما لفنا النبي أسي تلتي أما لفنا النبي يو ينجدك ينيوهك كل هجاب كبوجو أبي وتياوى النبي ينيوهك tí ànábì ìyàwó ànábì ò lò hijabu tí ìyàwó ànábì ò tó nífẹ̀ẹ́ ànábì lélẹ́yìí kọ́dẹ̀ wà àwọn tó nífẹ̀ẹ́ Arsenal kí ni wọ́n mọ̀ ṣe wọ́n mọ̀ ṣe pé àwọn wọ́n mọ̀ fi hàn ní wọ́n mú báńgú ti Arsenal lọ́wọ́ wọ́n wọ singlet Arsenal ẹ̀wọ̀ subhanallah níjọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ànábì tó wá wẹ̀wù bí ànábì rí níjọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ànábì tó ṣerú rúgbà ànábì rí ẹ̀wọ̀ fẹ́ nù nábì yìí ثم تدع حبه ورشع النبي قال نبي يوم ماشي قال ماشي هذا محال هراني أقراني أقجى إصاري يدارو ìkólówó míì mòlúdi owó wákẹ́ mọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn náà lẹ́ ń ṣe fáwọn èèyàn mòlú sọ àwọn èèyàn di ẹrú kẹmọ mú wọn sìn lábẹ́ sáwí yín ń tẹ́ ń pè wọ́n sínú mahalu lòpùrọ́ ni yín in kana hubbuka sadiqan la ata'tahu tako bá nífẹ̀ẹ́ ànábì ni wàláyé ó máa béèrè pé bò ní ṣe ń ṣiṣẹ́ ó wà máa tẹ̀lé tiẹ̀ torí pé kí ni innal muhibba liman yuhibbu mutii eh, ẹni tí yẹn bá ń fẹ́ lèyàn máa ń tẹ̀lé ó máa tẹ̀lé ni pé bò ní ṣe ń ṣe bò ló ṣe ni á ṣe bò ló ṣe ni á rìn sóṣe léyìí ó ṣe sóṣe ẹwà àwọn ànábì ẹwà àwọn sàhábà radwanullahi alayhim ajma'in kanu ahabban nas àwọn ni wọ́n fẹ́ràn ànábì àwọn náà fẹ́ràn ànábì jù kọ̀ wá ẹ̀ wá lè rí ọ̀kan nu wọn tí ò ní ṣe ń dánábì ń ṣe ẹwọ Ibn Umar radiyallahu anhu tó bá rí bá ànábì jòkó láyè kan tí bá ń kọjá lọ subhanallah ànábì ò sí ń bẹ̀ mọ́ o yóò sì jòkó ń bẹ̀ wò yín jòkó مالك الملك ذي الجلال والإكرام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومن ضمن شبهة الذي يثيرون أهال البضع في استدلال على حجية أو على جواز احتفالهم بمولد النبي صلى الله عليه وسلم أنهم قالوا بأنهم يقر يجمع, يجمع, يجمع يجتمعون الناس أو يجمعون الناس لقراءة القرآن والصلاة على النبي والتقديم الطعام للناس والوعث والإرشاد فنقول لكم جزاكم الله خيرا إنما هذه الأشياء قد جاءت بسنة النبي صلى الله عليه وسلم وأمر بها وليس لكم حق أن تنسبونه هذه أن تنسبون هذه الأعمال الصالحة بيوم معين أو بوقت معين وكذلك يقولون بأنهم يقولون بأن رسول الله صلى الله عليه وسلم لم يقل لا فلا تحتفلوا بمولدي فنقول لكم هل وجدتم أين قال رسول الله صلى الله عليه وسلم لا تصلوا صلاة الظهر خمسة ولن تجدوا إلى ذلك سبيلا بل الرسول لم يفعل الاحتفال بمولده alwájibu aleikum albaqawu ala sunnatihi adúgbò fún ọlọ́wọ́n ọba atọ́ra kéèké fún aṣíwájú wa níbà muhammad sallallahu alayhi wa sallam nínú ìrújú ọ̀rọ̀ ìdánkarú máa ń yàn lójú tí àwọn tí wọ́n ń ṣe mọ̀lúdì tí wọ́n máa ń mú wa láti fi sọ mọ̀lúdì di ẹ̀tọ́ wọn wọ́n máa ní pé àà kí ni ń ṣe yín ẹ̀yà alùsùn náà yìí ẹ̀sìn náà máa níbi mọ̀lúdì yìí kí là ń ṣe ń bẹ́ẹ̀ ṣé bá ń ka kùránì ni a tó ká sàlátù ẹ̀lùbẹ́ ọgbà sàlátù dàlélu dàlélu ó ní tẹ́bí náà là ń ká a tó sàlátù bá nábì a ka kùránì a ṣe síkìrì síkìrì o síkìrì onílù síkìrì ó ń bà ń dírì síkìrì náà nù tó ní lẹ́yìn náà a tún fáwọn ló ń jẹ́jẹ́ oúnjẹ tó padà gba donation sí ṣe é pé wọ́n ń ṣe gbogbo ẹ̀ lóòótọ́ àwọn afásúná adáyín ló ń pè ẹ́ ṣeun ẹ̀rẹ̀ sàn ẹ̀rẹ̀ sàn àmọ́ gbogbo àwọn iṣẹ́ orí tẹ̀ka yìí ó ti wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àsìkò lèyàn lè ṣe gbogbo ọjọ́ tó bá wùyàn lèyàn lè ṣe kò ní ìdíkẹ́ tó máa fi tì sí bíbí ànábì máa bí ò bíbí ànábì èèyàn ó fún yẹn lóúnjẹ bí ò bíbí ànábì èèyàn lè ké Kùránì ẹ sàkàlà tù kò ní ìdí sọlẹ́yìn náà nú ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀rí tẹ́ tó mọ́ tó mú wá bá kan náà ó ní ànábì òní ẹ má ṣe mọ́lúdì bùlà ànábì ti sọ ẹ bá wá bí dánábì ti ní ẹ má ṣe mọ́lúdì wá báyìí àà àwọn ọmọ wa bí wọ́n kọ́ dáa níbo là ànábì ti sọ fún wọn pé má kí irun àyílà márùn-ún mọ́ wa ó lè rí i bùlà ànábì ti ní má gbà ramadana má gbà ní ogójì pé ọgbọ̀n so òun ni pé kọ́ ọmọ ní ànábì ní ká má ṣe nǹkan òun ìpè sánẹ́bí dámọ́ ṣe ni gbàtánẹ́bí ò ti ṣe òun kọmọ́ṣe náà ni ti ń jẹ́ pé ọ̀mẹ̀sìnjà ànábì lọ ànábì lọ náà rán sí ọ ló gbẹ́sìn wá fún ọ àfi tọba lọ́wọ́ sẹ̀sìn tọba ní mòlúdù yé sẹ̀sìn kìí sẹ̀sìn ẹ̀hẹ́n kìí sẹ̀sìn àmọ́ wa sọ fún ọ pé tíyàn tó máa ń ṣeré ní ayé ni afahasibtum annama khalaqnakum abasa wa annakum ilayna la turja'un tí ẹ̀ tó máa ń ṣeré ní ayé àtúbọ̀ ná kọ́ṣà yìí náà àmọ́ tó bá pè lẹ́sìn ó tún dá fìtínà lè rí fìtínà torí pọ̀ sọ fún anábì pé anábì ah, ọ̀hún mẹ́sìn wá pé ó kù mọ̀lúdì àbọ̀ òfikún tí ó sọ fún anábì nù bẹ́ẹ̀ sì ni anábì sallallahu alaihi wasallam ó mẹ́sìn wá ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn yìí pé ìsìláàmù yìí pé tó ń tó bá fẹ́ dá ìdákúdálẹ̀ òun ni yóò máa fọwọ́ fàfàkùfà sínú ẹ̀sìn tó lẹ́yìn náà tẹ́bàtẹ̀ wá wo mọ́lúdì yìí àwọn àfáà tó ń sọ pé ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ kí ni ẹ̀rí tiwọn náà kí ni ìdí tó fi sọ pé ẹ ṣe mọ́ kódà lómi ọ̀sọ̀ wọ́n gbógun ti wá ń lù yìí gbogbo táwọn bàbá wa ṣe wọ́n wá fẹ́ mọ́ ní àmọ́ ṣe mọ́ bàbá yín wo bàbá yín wo ló tó ànábì nílùú lọ́rin yìí bàbá yín wá

ìjọ òun ni ẹ̀sìn tó yí ara lọ́rin àmọ́ pé afá kìíní kan ah ṣe máa ní ah! àní ọmọ rọ̀dí ọlọ́ àní ó ní ọ̀dá ní ah bàbá kìíní bàbá kìíní kọ̀ àníjọ́ tẹ́ bá tó ń da bàbá kìíní nù tẹmọyà ànẹ́bì tẹmọyà àwọn tàbí ànẹ́bì ẹ̀hẹ́n ìjọ òun ẹ̀sìn yí ara lọ́rin nù ẹ̀sìn ó yí ara lọ́rin nù so òun ni pé àwọn afá súnà wọ́n ní kìíní kìíní yóò fi da ẹni fi ìtàṣàbọ̀ bil yahudi wan nasara ìkọ́sí àwọn yahudi àtàwọn nasara ni àwọn christian àwọn náà ń ṣe christmas àwọn náà ń ṣe first year pé jọ́tọ̀ bí jésù rè njọ́ kú rè njọ́ bí rè tí jésù gò ní ká máa ṣe wọ́n ń ṣe ibẹ̀ ni mùsùlùmí ti lọ yanjú máa mólúdì ẹ̀ ń kọ́sí jésù ni ẹ̀ ń kọ́sí àwọn kiri yóò ni ẹni tí bá ń ṣe mólúdì olùkọ́sí àwọn kiri yóò ni irú ẹni bẹ́ẹ̀ ànábì sì sọ wa lára. حديث أبي سعيد الخدري رضي الله عنه إنه صحيح البخاري إنه صحيح مسلم النبي لا تتبعن سنن من كان قبلكم النبي يشورا يو كما جبه قد عملوا لقصي عويني شبرا بشبر bí ẹ̀ṣẹ̀ bàtà bí ìṣe jùra wọn lọ tó pé ẹgbò ogun kan lẹ́ta fi mọ bá wọn sí hatta law dakhalu juhra dabbin la dakhaltumuhu tó bá wọnú òhù báyìí ẹ̀yìn ó sì ní àà tó kú ní sí káà lọ́mọ wọnú òhù wọ́n ń ṣe mọ́lúdú wọ́n ń ṣe ọjọ́ bí Ìsá ẹ̀yin náà ń sọjọ́ bí ànábì ànábì ni ẹ má jọ wọ́n ẹ̀yin ń jọ wọ́n ànábì ni ẹ yapa wọn ẹ̀yin ń bá wọn mu ẹ̀rí bá ṣe dì wọ́n lónìí yìí jọ Sunday ó di nọ́sífàtì ó di kọ̀ríìvù à ń lọ àṣàlátì àwọn ènìyàn náà wá ń kọ́ àwọn ọmọ wa lọ àwọn náà kọ́ àwọn ọmọ wa lọ sọ́hánà làkìlọ́kàn yìí ẹ̀sẹ̀ mojú tẹ́sán ti yín kẹ mójútó jọta níbi fóun ẹtún wò á wọn ń ṣètò òru àwọn ọbẹ̀rẹ̀ tàájìdì kọ́lọ̀ tó burú fún wa débi pé àtúnlọ̀lẹ́ hàn náà sílé rédíò tàájìdì kọ̀ríbù tàájìdì nẹ́sípàtì subhanallah àwọn dípàlẹ̀ fún ọmọ ọmọ ta àwọn rìdíìmù àwọn ọmọ ní ìṣòòrù rèé ẹni ọmọ tàájìdì rèé bọ́lẹ̀ ti gbogbo eléyìí wa àwa adìkiri ó tán gbáà gbogbo wa so lẹ́yìn náà àkọ́kọ́ nù ànábì ní a máa kọ́ṣe wọn tó náà sọ pé tọ́ mòlúdà ń ṣe yóò ẹ̀ ń kọ́ sí ànábì ni lẹ́yìn náà mòlúdì yìí asbaha dina ó ti dẹ̀sìn ó ti dẹ̀sìn afẹ́ntí ọba máa tanra rẹ̀ ló kú pé àádọ́ àbí ìtẹ̀sìn èyí tẹ́ bá rí tí ọ̀rọ̀ bá ti ń yé díẹ̀ díẹ̀ nú àwọn súnà nú àwọn ní bídí àwọn tí mo ṣe mòlúdì náà mo ní ọ̀dà oh, àfi ah, ìtẹ̀sìn dá ṣùgbọ́n àtẹ́mínà kọ́ mọ́ tanra mi ń gbà kan nù tọ́rọ̀ ń yé mi díẹ̀ díẹ̀ bọ̀ kan ọ̀dà oh, kì í tẹ̀sìn dá agànṣe lásán náà ni ó tó ah, sàgbá kòkun tó tún wí náà ni kí ni ẹsẹ̀sìn tó tún mọ́ kéré lé ayé ni ọlọ́run gbọ́dọ̀ ṣeré dá so òun ni pé wọ́n ti sọ́ọ́ sẹ́sìn kódà wọn mọ kíra wọn kíra ah, ẹkú ẹkú ọlọ́run gba lẹ́sìn fún wa lọ́wọ́ gba ń bá dà fún wa lẹ́yìn náà ó tún ti di ọdún ọdún kọ́ ọmọdé akọ ọdún òní àásọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kódà wọn tún ra àásọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́láyé ra aṣọ fún aṣọ subhanallah wàláhì ìjẹun tó bá fẹ́ kí inú nǹkan bàjẹ́ jọkàn ń lọ sí Òṣogbo lọ́dún tó lọ mùsùlùmí ha ti di ọ̀nà kan ní ọ̀nà òmùpónú subhanallah ah inú bí inú yọba yẹ pé mùsùlùmí ló ń nù lọ báyìí ti yé mùsùlùmí ló àwọn ah! amòlùdì subhanallah ó ti wọ́n ti fọ́jọ́ ẹ̀sìn ó ti dọ̀ọ́dún tó bẹ́ẹ̀ sì ni anabi ni a ní ọdún mẹ́ta nínú ọdún àfọdún méjì anabi báwọn ará Madina wọ́n máa ọjọ́ méjì kan bẹ́ẹ̀ wọ́n máa fi ń ṣe wọ́n fi wọṣọ tuntun wọ́n máa yọ anabi ní kílélé wọn ní báwọn ṣe máa ń ṣe tipẹ́ anabi ní ẹ má ṣe má anabi wa fún wọn ní ọdún léyà àti ọdún àwẹ̀ pé ọya ọdún ni ṣe wọ́n tún ní ọdún mólúdì èwo hijira so kò í sọdún so bídíà ni.

assassin ni toríjọ́ tó bá ti dájọ́ báyìí ló ti máa kókó ẹnìkọ̀ọ̀kan bọ́nú iṣẹ́ gbogbo àwọn tó tẹ̀ sínú káàdì hun ẹ̀rí ẹ̀sìn náà nù wọ́n tẹ káàdì fẹ́sìn ẹ̀sìn káàdì wọ́n lẹ pósítà fún ẹ̀sìn pósítà fún mòlúdì torí pé àwọn kiri yóò náà ti bẹ̀rẹ̀ sí lẹ pósítà ìtí àwọn kiri yóò bá tó gbé jáde tó ká tó wá tó sọ ìbàjẹ́ oríṣiríṣi fẹ́ni tó bá ti débi kíní yìí rí ẹ jẹ́ ká bí wọ́n àwọn bá súnmọ́ mọ́ bí wọ́n pé tó bá jẹ́ ẹ̀sìn ṣe bí yóò ní kàn fi àkébò láti ń ṣe ẹ bá bí wọ́n kébò wọ́n ṣe ń ṣe mòlúdì eléyìí ò àwọn ń ṣe wáàsí eléyìí wọn ní àwọn ń ṣe kíní lẹ́yìn àsìkò wo ni mòlúdì àárọ̀ ní abọ́sán àbálẹ̀ tó ẹpẹ́ sìn bá ní àbí tánà ìbá kọ́ wa lẹ́sìn tó mẹ́sìn wà fún wa kò ní sọ́gbà táwọn ṣe fún wa ẹ bá wa bí wọ́n pásìkò orin mòlúdì àsìkò wọn gẹ́ẹ̀nì ẹ bá wa bí wọ́n so kẹfì lè mọ̀ pé aburú láńlá ni kínní yìí nínú ẹ̀sìn wa a sì máa tẹnu máa ṣé ìtum àbẹ̀ ìtum ẹ kọ̀ ẹ fẹ́ àmọ̀ wí tiwa kí wọ́n làwọn afọwọ́ sọ́n rẹ̀ gbogbo aláwọ̀ aláwùjọ yìí tán bá pè ọ́ gbọ́dọ̀ lọ mọ́ fún ọ níbi tẹ́sán ọ̀gbọ́dọ̀ dáhùn.

e bólúdì wo lélẹ́ yìí ẹ tún wọ ìjọ kan ẹnìkan lòun ronú báyìí ó ní mọ̀kàn ronú náà ni pé ah olóhùn lọ́dọ̀ ìbí àṣàfùlà bí olóhùn lọ́dọ̀ bàbá eléégún kan sọ fún ni pé bàbá eléégún kan ní máa ń sọdún eégún rẹ̀ fún ọjọ́ méje olóhùn náà wá pé ah eléégún sọgún ogún ogún fọjọ́ méje tó ń ní pé adé ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mú ṣàṣìwá nínú ẹni tí ó lajú ẹ̀sìn kó fi wá sínú ẹni tí ó lajú tí ó lajú ẹ̀sìn ọ̀làjú ẹ̀sìn níjẹ́ wípé ọgbẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam yìí nítorí àwọn ọ̀làjú ẹ̀sìn náà kìtù ní oyè ọ ọ̀làjú ẹ̀sìn náà nìkan nílé rí ọjẹ́ nìkan nílé jẹ́ nìkan nílé irú kankan mọ́ lójú tó bá ti so abiola wa subhanahu wa ta'ala an yufahimana dinana كما ينبغي أن نفهمها يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم أيد المجاهدين في كل مكان الذين يدعوا إلى إله كلماتك وإعلاه سنة النبي صلى الله عليه وسلم اللهم انصرهم على أعدائهم الله